وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أجابكم الله وبركاته ọba tó kọ́ wa ní ọ̀tá lẹ́yìn agbọ̀rọ̀ ìjọba àti ẹ̀fọ́ mẹ́lọ ọmọ ìsọ̀mọ̀ bá wà lọ sọ́lá ẹ̀fọ́ náà bá wọn láti jẹ́ ìkẹ́ fún gbogbo àgbà láyé ní àgbà lẹ́yìn á ti tẹ̀síwájú àlàyé àti ìtumọ̀ láti mọ̀ síra mọ́nyá ìgbà wọ̀tọ̀ bí ètò ìgbésí ìdí táwọn sàlàyé ọ̀rọ̀ ìsìn wa fún wa láti inú síra náà ó jẹ́ síra táwa Abdulrahman bin Nasir Al-Sa'di rahimahullah ta'ala táàbà gbàgbé ní ìdánilẹ́kọ̀ọ́ tó lè kọjá adájọ́ lórí ìlérò sáà oníkalẹ̀ ìgbàgbé ìjọba àmìyàn dáadáa báwo ti tèmi olùdáwọlé wàtìláwà wọṣọ àwọn àkọlé mẹ́ta tí àkọlé yẹn gbé nìyẹn ọ̀rọ̀ nípa ìforíkalẹ̀ ṣe lórí rẹ̀ àti oníkalẹ̀ ìlẹ́wọ̀ nígbà tá a bá ń jáde náà lọ́wọ́ àti ìfoníkalẹ̀ ìdúpẹ́ nígbà tí ọlọ́pàá ṣe orí ọ̀kan fún wa. a ti ọ̀rọ̀ tó ti lórí nígbà ní ẹ̀kúnrẹ́rẹ́. تقل هنا سجود التلاوة قال المؤلف رحمه الله والسن سجود التلاوة للقائد والمستمع في الصلاة وخارجها وفي يقول كان التلاوة wọ́n tó lópin fún ẹni tí ń kí àlùkò hàn súnà ni fún ẹni tí ń kí àlùkò hàn wàlùmọ̀sẹ́mìà àtẹ̀ntì ń fi sọ̀láàtì wa qa'udiha ha orí ìrun la wà ní àbí àti ní orí ìrun súnà wọn ni. sùjúdù nínú shari'a islamiyà nínú àwọn ẹ̀rí yìí ó náà ní hadith Zayd ibn Thabit ọwọ́ àbẹ̀ hadith Umar ibn Khattab ọwọ́ àbẹ̀ hadith àtàwọn hadith míì a ní sùjúdù tìláwa ìforíkalẹ̀ tìláwa. òun náà nípa bá dé ààyè tọ́lọ̀ ń fi sọ̀rọ̀ ìforíkalẹ̀ àbí èrúgbó nínú alukur'an tó sì láwọn àyè tí wọ́n wà nínú alukur'an táàpọ̀ díẹ̀ fún àwa ń bẹ̀. a ní súnà níbàámu sí àdúgbò zẹ́ẹ̀dì tó sáré lọ́bí yàrá àánú wa àrùbá. قل قرأت على النبي صلى الله عليه وسلم النجم فلم يسجد فيها قلوا في سورة النجم صلى الله عليه وسلم ní ìjàngbọ́ọ̀bù mẹ́bí sì ni àwọn àpapọ̀lù kàlẹ́ńdẹ́ńdẹ́ wọn náà ní fàtìlú ọlọ́run bí o ti pọ̀lù kalẹ̀. الإمام البخاري وضع حديثي و إمام مسلم عوانا وضع و فكنا حالي بيتي النبي البخاري صلى الله عليه وسلم أتعوى الصحابة عليه níbà ń bá àwọn àdé fún alórí eléyìí nínú ẹ̀ ona ni hadisi ti abi rafi' tabba wa laqad abi hurayra radiyallahu anhu arda wala wasiru lẹ́yìn abu hurayra salatu al-hakama ona hasa ma silale imma al-maghrib aw al-isha فقرها إذا السماء انشقت

ọlọ́run bá béèrè pé máa háàbì owó lè tó àjọwò yìí kọ́ọ̀lù tàjọ́tù bí ha kọ́lùfà ábìl kọ́ọ̀tù báyìí ni mo ti forí kalẹ̀ rẹ̀ lẹ́yìn àbùkọ́ọ̀tù yẹn làmẹ́lì muhammad sallallahu alayhi wa alihi wa sallam fara azal akutu bí ha hatta alqa mi kì í yẹ mi ní gbòó. lẹ́yìn tí ọmọ forí kalẹ̀ gbogbo ọba tí bá ti ayé àyè tí fi pàdé àbùkọ́ olùlàmúlò ọmọ sọlọ́lá ọ̀rọ̀ sọlọ́ alimami Bukhari ọgbà àdìsí wa imam Muslim náà gbà wá. bákan náà afọ àyẹ̀nà Abdullah. وبعث عمر بن الخطاب قرأ يوم الجمعة على المنبر بسورة النحل بسورة النحل عمر بن الخطاب نوكي سورة النحل نجا دول المنبر حتى إذا جاء السجدة نزل مباشرة عمر بن الخطاب سواجه ibi àyà àforíkalẹ̀ nínú sórọ́tù náà kí ni na náà àti Umar ibn Khattab wa sọ̀kalẹ̀. Wasajada wasajada nà. Umar sọ kútùbà ala alàyè ìgbà. Umar wa fi umaru wa sọ̀kalẹ̀ ọwọ́ àforí kalẹ̀ wàsájàdà nà títí tí àwọn ìlú ẹ̀kẹ́sì ni wọ́n forí kalẹ̀ pẹ̀lú umar hàtà ìdá dáná tó jùmọ̀ àti kọ́ọ̀lá fọ́rọ̀ àbíhà nígbà wo tó tẹ̀lé umaru tó lọ ara yìí náà. حتى إذا جاءت سجدة nígbà tó náà wà lẹ́nu sájúdà kọ́ọ̀lù kúmọ̀ sọ pé yá ayé na mo ń lòdì sójú à máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ààyà tó kù káàkà sí kakori kalẹ̀. àmàlùsájú àdúgbò ẹ̀sẹ̀ orí irun máa sọ àlà mẹ́ta láwọn ẹni bẹ́ẹ̀ ó ti sọ́ra yìí wọ́n mọ̀ nílá mi yẹ kú ẹni tí ọ̀bá kò forí kalẹ̀ wàrà ìtumọ̀ àlẹ́ yìí nílá ní òfin ni o kò lẹ́sẹ̀ wàrà mi yẹ kú dẹ̀ ọ̀nà ọmọ wọn kò forí kalẹ̀ lọ́dún yẹn lọ́rùn àná ó bí ara yìí lásìkò náà ó lé nínú ó forí kalẹ̀ ó ní kò tẹ́tí ni o kò fi orí kalẹ̀. afọ anáàtò náà ní ana nọ́ọ̀nàtò nínú àwọn ọmọ ṣe o abdullahi ibn Umar onínáfẹ̀ wa tó máa jẹ́ afọ àyíǹda مالك عن نافع عن ابن عمر حديث الإمام مالك gbàgbà wa látọ̀dọ̀ ta ni o نافع tí نافع náà gbà látọ̀dọ̀ ta ni o ابن عمر omi afáàkó àtàní àyíjà àdìmá مالك ابن أنس رحمه الله àbá anáwó wa kò ziyada lórí àdìsí Umar sọ pé inna Allaha lam yakuru bi sujuda illa ọlọ́ọ̀bá kò pé ìforíkanlẹ̀ yìí nígbà bá ń ṣe Al-Qur'an kò pé lọ́rùn wa lórí o àyàtọ̀lá ti kíni o fẹ́ àdìsí máa mú kò kọ́ ọ́ àwọn ni wọ́n gbà wá eléyìí túmọ̀ sí pé. sùjúdù tìláwà súnà fún ẹni tí bá ń fi àlùkò hàn abẹ́ ẹni tí bá ń gbọ́ òkè ṣùgbọ́n ń gbọ́ bọ́lá fi ẹ̀kọ́ hàn nínú ilé súnà tí wọ́n kan pamá ni torí pé ìdílé tí ọmọ mi tí mùsùlùmí kọ́ bá kọjá níbi áyà tí ìdúdú wà tẹ́sídà wà kọ́ wá forí kalẹ̀ èso ọ̀wà máa kékeré ara rẹ̀ tí ọmọ ti fẹ́ fún o òmírùtù bí sẹ́jìdọ̀ ti wá ìjà wọ́n pa ní láti fi nǹkan forí kalẹ̀ lẹ́ẹ̀kan fún Ádámù mo sì kọ́ ní forí balẹ̀. fún adam wọ́n wá pa wọn àdúmà nẹ́bì wọ́n ṣe lóko fáwọn tó ṣe forí kalẹ̀ wọ́n ti ṣe forí kalẹ̀ à wọ́n mọ̀ ṣe fọ́ o torí ẹ̀ wọ́n bá ń fi tí a kà in ń kì í ṣe ọ̀ràn yẹn. Ìlọ́kẹ̀lẹ̀ yà jẹ̀má á. Sùdúrù sì lára táwọn sọ yìí. Amínyẹ̀ wọn tó wà kan ti ń bẹ nínú Al-Qur'an sáà sùdúrù yìí wà. Sẹ́kọ̀ wọn àwọn àyà sàjìdà wọ́n wà. Ń bẹ nínú Sọ́lọ́kù Hajj. Ìbí tọ́lọ̀ bá sọ pé yá ayé alẹ́bí ní àmánu. اركعوا واسجدوا عندنا سورة آل عمران سورة يا مريم وكنتي لربك واسجدي وارفعي مع الواقعين بكنا عندنا آه سورة النجم نعم، عند عندنا سورة النحل عندنا سورة الانشقاق sura àkọ́kọ́ à ń bẹ́ẹ̀ náà lùkà ká ni o Suratu Sajida Suratu Sajida ìbẹ̀ nínú ẹ̀ náà àtàwọn túwọ̀ òní gbogbo àwọn nǹka yìí àwọn ọ̀nà máa fẹ́ fẹ́ ọgbẹ́ mẹ́rìndínlógún sixteen pe nínú Al-Qur'an aláṣìláàtì lẹ́yìn ìfọlẹ́mà torí àwọn olùkọ́ bá àwọn àwò àwọn àwò kan bẹ tọ́jọ́ pé kò sájú à ń bẹ̀. àlàfin awa hàl tá a bá kọjá lórí àwọn ará yìí a kò sájú à. nínú àwọn àyè táwọn náà tẹ́tù sàyé pẹ́ tẹ́tù àlà àlà tẹ̀sí sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ bí kàlẹ́bí kọ́lá. خلق الإنسان من علق متى يصير عشان طريق فكبر إذا صار نعم واسجد وانصرف irú fẹ́ẹ́rù tẹ̀lẹ̀ wọ́n kẹ́rì súnmọ́ lọ. ẹnu òkú lọ́dọ̀ àwọn olùmọ̀ tó kájú àwọn ìrèlè ní òkú clear ṣùgbọ́n ààyè kájú àwọn ẹ̀kọ́ ní gbọ́dọ̀ wọ́n tún wọ́n tún wọ̀kẹ́lì orí kalẹ̀ torí délé àwọn àlàyé díẹ̀ tó ń bẹ níbi àwọn ìforíkalẹ̀ ìláwà òlélẹ́ yìí. Ní abá níbi àwọn ìforíkalẹ̀ ìláwà nínú àlùkò àtàkárẹ̀ tẹ́gbà wà nínú àlùkò àn káwá lọ ìforíkalẹ̀ kí la máa ó ti yé wa. wípé ìmáàmù ló máa kírun lọ tó bá kọjá níbi àwọn àyà yìí kí ni ó yàtúrú sọ́ọ́dún dẹ́nu ńlá yóò lọ rẹ̀ kalẹ̀ fún ọlọ́run ọ̀la kí làwọn náà tó àwọn náà pàtàkì pàtàkì ìtumọ̀ àyà pàtàkì ká máa fọkàn bá kéwù tí wọ́n ti ké lọ lórí rẹ̀ tí mo bá nílẹ̀ tó bá forí kalẹ̀ á sì mọ̀ kò forí kalẹ̀ torí pé kì í sọ̀rọ̀ àyàn tó bá forí kalẹ̀ tó bá kọjá ní àti mọ̀ nígbà ayé àti mọ̀ mọ̀ ń kà lọ ó tó ṣe kó tó o kó forí kalẹ̀ tó ti Allahu Akbar mo kí ni àlọ́ tó á lọ forí kalẹ̀ pẹ̀lú rẹ̀ sọ bá forí kalẹ̀ onye a náà sọ oní àná pé àánì oní àká wà lórí eléyìí ló ti rí ṣe àkọ́kọ́ bíi méjì rẹ̀ ètò gbajúmọ̀ nínú tá a náà sọ oní àná sọ pé sájàdá wájú iwájú mi forí mi ìwáyà mi ìyá dà wọ́n sọ kọjá àwòrán rẹ̀ kọjá àwòrán rẹ̀ sájàdà wájú yìí lílẹ̀ bí kọlákọ̀ọ́ kọba kọjá wọ̀tọ̀ wá kọjá àwòrán rẹ̀ wọ̀ṣẹ́ kọjá nàárù kọ́wá ka ìgbọ́ràn rẹ̀ yá nínú orí nínú wájú orí wàbà sọ̀rọ̀ àti kí àti ìríran rẹ̀ bàbá bá sókè ògo ni ọlọ́run ọba tọ́mọ ẹ̀dá adájú ọba tọ́mọ ẹ̀dá adájú wọ́n àgbà sọ yìí yóò áhùn ti ń bẹ láwọn ọ̀dọ́ wa ni ìwà òkúta ní kíni o àwọn ọ̀dọ́ wa ọba ní ọba ti ní sùn mọ́sílùmù lé orí rẹ̀ bọ́ọ̀ bá tuntun tó ọba lórí fóònù rẹ̀ orí rẹ̀ ní sùn kọfẹ yẹn kúkọ tó yẹn lórí sí ọ kọ yà kọ ọmọ mi sọmọ fọ tẹkino o lè lóde ìdórí rẹ bẹ́ẹ̀ náà yẹ kọ ẹlòmíràn náà tó fi dá lóde tó fi dá lóde tó bá òun yíyá wọn kọ ní tẹkì wọn ní tsp ó dùn mọ ẹríkà lórí ẹ torí ìdè lẹ́yìn kó bá já díẹ̀ kó olú bẹ بحول وقوته فتبارك الله أحسن الخالقين عقلي مبتبارك ìforí kalẹ̀ eléyìí náà ni sùjúdù tó ní ṣe pẹ̀lú sùjúdù tìlàwà sùjúdù àtìlàwà fáàbù ń kíni o súnà ni fún ẹtí ń kírun ẹtí ń ké kùrán àti ẹni tí ń gbọ́. lẹ́yìn rẹ̀ wàtàdáàlì wàtàdá lọ́jọ́ pé yùtẹ́nu sùdù wàtàdáàkọ́ sínú ìtẹ́nu àtùdù wọ́n pè ní orí kalẹ̀ ní súnmà wàtàdáàlì wàtàdáàlì yùtẹ́nu sùdù wọ́n pè ní orí kalẹ̀ ní súnmà ìdá àtàjẹ́ tẹ́lẹ̀ láwùn ní ìmà nígbà tí wọ́n rí ọ̀rọ̀. kọ́ba ṣẹlẹ̀ sí wa tí orí ọ̀tún tọ́nà bá ṣe orí ọ̀tún fún wa wọ́n ṣe káfọ́ orí kalẹ̀ wọ́n ṣe lófin bákan náà. àwọn ìjọba àti àyè òyìnbó náà àbí aburú kan wọ́n ti dáhùn fún wa aburú kan ó kò wá dá ewu kan ó kò wá dá. nígbà náà wọ́n bẹ̀rẹ̀ sí fún wa káṣí forí kalẹ̀ irú ẹgbẹ́ ọ̀gá ń tirẹ̀ ṣẹlẹ̀ sí sájára ìdá ìṣòkọ̀rọ̀ yóò forí balẹ̀ fún ọlọ́run láti fi dúpẹ́ fọlọ́run látàrí báyìí nẹ́bí sọ́lọ́lá àríwá sọ́lá jẹ́bọ́dá náà ti sábẹ́ ìbá sọ́rọ́ wọn là nẹ́bí sọ́lọ́lá àríwá sọ́lá ìdá ìjà àwọn amúrúsọ̀rọ̀ rẹ̀ nígbà táwọn náà níta tọ́lọ́ ń ọlọ́run nínú tó dùn أو بشر به حديث قدير الخير يرد لك قرر ساجدا شاكرا لله يلا قلنا لك لن تثبت الله الله إمام في جواب إمام أبو داود وإمام دار قطني وإمام البيهقي وصححه العلامة الألباني رحمه الله تعالى طريق في أول نقطة تلك àmọ́ ìtọ́ lọ́pàá bí kọ́kọ́ bá ń pé alihamdulilayi kọ́ńtàkì kọ́tà ti pé lánìjọ́ ọkọ̀ sí àbùkẹ́ àbùkẹ́lẹ̀ bí kí wọ́n kọ́ bá ń pé ìyàwó wọn bí ma ó sì bí wẹ́rẹ́ àfikì ni ó àbùkẹ́lẹ̀ kọ́lọ̀ bí kí wọ́n kọ́ fún wa kọ́ fún wa wá sí ọlọ́run fún àbùkẹ́ kọ́lọ̀ kẹ́kẹ́ ó bí sọ́sọ fún wa wípé a ah, lẹ́tà iṣẹ́ rẹ mo ti mú wọlé àdùsùnú àdùsọ̀fọlọ̀ bí kí wọ́n sọ fún wa wípé ọ̀rọ̀ wa kan sáájú ló ń tó kọ́lọ́ hajj láti jọ yìí àgbọ̀ ọ̀nà hajj kódà owó rẹ ti pé wọ́n á kọ̀ ìró òògùn báyìí á fòwò kalẹ̀ fún ọba wa eléyìí náà jẹ́ súnmọ́ nínú sọ́ra wọ́n fáwọn mùsùlùmí à tí ó sì lẹ́kọ̀ọ́ kí a máa ṣe irú àwọn súnà yìí. súnà ìwádìí ya jama'a òun náà ọ̀dà mi sùjúdù tìláwà ìdájọ́ tó sùjúdù tìláwà mi olùwọ́n náà ni làbẹ́ sọ pé wà ó kú sùjúdù sùkẹ̀rì. ìdájọ́ ìforíkalẹ̀ ìdúgbà sáfùdú ní ìlàwà ọbẹ̀ àgbẹ̀jẹ̀ bí ìforíkalẹ̀ ìlàwà náà. ọba wa ní àgbẹ̀jẹ̀ bí ìforíkalẹ̀ ìlàwà ó lè fi ká àwọn sọ ní fi ń bá papọ̀ náà eléyìí ẹ jẹ́ súnà yìí títí bá a bá wò jẹ́ra tọ́nà ọba àlá tó ṣe fún wa á rí pé orí pọ̀ ọlọ́ni wa ń ta ètò ní ìmọ̀tàlọ́rin láàbọ̀ tó wà wà ń ta ètò ní ìmọ̀tàlọ́rin láàbọ̀ tó wà sábà wà àwọn هو المنعم أبي الله هو الذي أنعم علينا بالسمع والبصر وهو الذي أنعم علينا بالطعام والشراب هذا أفضل ọba ló ń bẹ̀rẹ̀ akáde ká fún wa olóògbé dara àríwá fún wa dara ìgbọ́ràn olóògbé fún wa wà ní àmúlọ́ọ̀lì alẹ́ iná tẹ̀lé bọ́ọ̀lù bá tó fún wa pọ̀ wà tẹ̀lé kó lọ́ọ̀tà àlẹ́ wà ń ta ojú ní ọ̀nà tàlọ́ọ̀lì láàmú tó a ká a bá ní àwọn àtàjọ ọlọ́run ẹ lè kájá àwọn ọ̀dọ́ agbọ́n kan wá tó fún wa yìí jọ̀mọ́ ìbẹ̀rẹ̀ akọ́kọ̀ nínú ẹ̀ á sùn orúkọ àsùn bí kòkòrò tó bá náà kọ́ wọ inú inú wa lọ lọ́jọ́ pàwọn afẹ́ kọ́ àkọ́bá sùn síra náà tó á la inú lẹ̀ ní ọba parí àpòjù ni àpòjù àlẹ́ palẹ̀ bẹ́ẹ̀ ni àjẹ́ ẹ̀kọ́.

bọ́lá kù yọ ọ̀ràn ẹlòmíì kò ní hàn. ṣùgbọ́n tí gbogbo wa nà pé gbogbo ilé bá kù wọ́n máa ń tí kè kù kí nìkan o kánpó wọ́n gbogbo ilé bá kù kánpó kí ni kánpó imú ni a ti tún káwá pamúdé a ti mú wọlé adẹ́gbó sí ẹnu lẹ̀ adẹ́gbó símú lẹ̀ adẹ́gbó lajú lẹ̀ kòkòrò kọ̀ọ̀ọ́ ní ìwọ́nú mu wa lọ. wọ́n lọ máa bẹ ọpọlọ náà jama'a kama pe dɔwɛriw aburutu mo wɔrɔ wɔrɔ wɔrɔ wa ala toruma wɔrɔ ko kɛnkɛn kɔkɔ wɔrɔ mu wa lɔ kɔlɔ ma bɔ da wa la bɛɛ na lɛ kɔ gbɔ kɛnkɛn o ní yìí lɔ mu wa nígbà bá kù kò ní yìí wɔ ní ɛnu wa nígbà bá kù eléyìí ìjẹra pé nínú àwọn ìjẹra tọlọ ma ṣe fún wa lọ́jọ́ pé wọn bá ní àwọn afẹ ìyá bọlọ bá ti ta ìjọba ha bá wà kò tó ẹ ẹ lè kàtá. torí ẹ ẹjẹ àwọn ọkùnrin balẹ̀ dúpẹ́ kọ́nà ọ̀la nígbà tí lọ pé gbọ́ pé ọdún kan ó kúrò fún ọ. eléyìí wọ́n àwọn àwọn àwọn ẹni àná àwọn kékeré wa bàbá tó ń pè ní wọn àtàwọn ọ̀rọ̀ rẹ̀ méjì Umayya àtẹnì kan jẹ́ mẹ́ta. Wọ́n bá ìlú ìlú ogun kàbó ogun kàbó. Bàbá mi ṣe kí ló dé báyìí ní àwọn ọmọ ìṣúná ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó mi ni ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ni. Mo bá àwọn ọmọ ìparọ́ ọ̀tà ayé ẹ̀ka rẹ̀ nínú ìyá òkú ọ̀sìn. Àmì bá wọn sọ, ẹ̀yìn àtẹnáwó wọn wọ́n wá wò wọ́n wọ́n rán tó sọ́kò tí wọ́n rán sọ́kò wọ́n rán tó wọ́n ọ̀dọ̀ àgbà ní wọ́n sọ́kò àwọn ọwọ́ wá tó lé wọn. ìjọba bó sọ ayọ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ ìjọba náà sọ ayọ̀ kalẹ̀ pé ọlọ́ọ̀tún fúlì wọn wọ́n fi ọgọ́ta ọjọ́ fífi dé tó sáré ṣùgbọ́n òun bá wọn tètè ní ọ̀là òótọ́ ọ̀rọ̀ kà wọ́n. bí ẹni tí ọ lọ fún tuntun náà kó tó lọ fún nírò òdòdó kọ́nà fún tó ayà kalẹ̀ nípa pé ọlọ́run ti gbà nínú kí ló tó ó ní kàkọ́rọ́ kàkọ́rọ́ káàdì mọ̀ lọ gbọ́lẹ̀ lẹ́yìn tó forí kanlẹ̀ kọ́nà ọba alhamdulilayi olùdílé èèyàn fi ń káyà sókè níbi ìkẹta lórí ọ̀rọ̀ tó kọ̀ ọ̀sùn ọ̀sùn ọwọ́ akpọ̀kọ̀kọ̀ ti dáadáa nínú gáàrọ̀ sọ gáàrọ̀ sọ òfin ìdúró kọ́nà orí nínú kó o tó ìgbà ìkọ́lá yálà ọkọ̀ tuntun ti bla àbọ̀ ọkọ̀ tuntun ti bla ọba ní ọ̀la àbọ̀ tuntun ni o àbọ̀ ọ̀la ní ọ̀la wà á kó ìgbà ìkọ́lá ọ̀la tó gbà ọ̀ àbọ̀ ọba ní ọ̀la nípa pé kábúrú kan máa tẹ̀lé kábúrú kan ọ aburú yàn kí ló dé wà á lẹ́yìn tó kù gbọ́dọ̀ tó àrùn wọ̀nà àyàlá torí ìdájọ́ rẹ̀ ìlàwà bí ìdájọ́ ìlàwà yìí. kéèké irun òrìn àjọ náà lọ́kọ́sẹ́ òbí dandan tí ẹ̀ bá wà á kì í sí ìjókòó kákálá náà bẹ́ẹ̀. Fọ́nà àwọn ẹlòmíì tí ó bìbí fún bọ́ bá bí ọkọ̀ tó ya náà kì í náà o. kéèké foríkalẹ̀ oníyàn torí ẹ̀ a ti ṣe tẹ̀sílẹ̀ níbi ìṣùdúrú asókòrí wàhùdúrí àtìláwa. ẹ̀yọ́ ọmọ yàrá nínú Islam eléyìí òun náà ni àbábọ̀bábọ̀ à ṣùdúrú sáwí wàhùdúrú sókòrí wàhùdúrú àtìláwa tí ìlàdúró ìṣá ọlọ́run tààlà sábàbí ọ̀sẹ̀ tí ń bọ̀ ààbọ̀ sí báàbò ìdá sọ̀lá àti wọ́n mọ̀ sí ha sí ha ọ̀rọ̀ nípa àwọn nǹkan tó bà ń jẹ́ àtàwọn nǹkan tó kọ̀ ní orí ọ̀rọ̀ ibi ni ìpàkàwà ìpàkàwà ibi ni àmì kàkàdúró. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. دير دير واحد من فضلك واحد واحد اثنين ثلاثة عليكم السلام جزاكم الله خير عليكم السلام

جزاكم الله خيرا bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ pé à ń kírun lọ́wọ́ ń sọ́ra sí gàgà ń bẹ láàrin sáàpù ọkùnrin àti sáàpù obìnrin. àwọn obìnrin sì kírun ní máa ṣá ọlá ọmọ ọba kẹwọn wọn máa àlùkò ká pẹ̀lú ìtumọ̀ rẹ̀. wọ́n mọ̀ pé tí nọ́mbà ti kọjá láwọn àyà tẹ̀síyá yóò fi ìmọ̀ọ́mù wa kọjá láwọn àyà tẹ̀síyá. wọ́n bá ti dé ti tọ́ ọ̀ràn yẹn káàkiri èso. mọ́mọ́ wa kọjá sẹ́yìn wọ́n ọ̀nà ìlú wọ́n wọ́n wà lórí ìforí kalẹ̀ ń tẹ ní bá gbọ́ sẹ́ni àlọ́ ọ̀gbọ́n ní àmìdá. lọ́sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ dúdú kí wọ́n ṣe wọ́n dìde. fàyàwó tí a wọ́n ṣe rúkọ. ẹ̀kọ́ náà wọ́n yà

wọ́n farabalẹ̀ wọ́n padà àwọn náà padà sí nínú òwò wọ́n wọ́ farabalẹ̀ tó bá jẹ́ pé màá mú padà kébi rọ́ọ̀kà míì lẹ́yìn ẹ̀ wọ́n farabalẹ̀ kápẹ́ mọ́ mi ti lọ mi afẹ́ ẹ̀gbá lọ mi òun náà wọn gbọ́ o mi irú ayàtà àlẹ́

التلاوة وتكون الشرك حمد ربه الذي خلق وصواه وشق وشق سمعه وبصره بحوله وقوته فتبارك احسن الخالقين ثم رمى اليه كيلو كيلو sọ́yìn kọ́ nípa wọn sọ ní orí ìran níbẹ̀ ní ìfọ̀n máa ń náà orí ẹ̀mí máa fà pé tó léwu ní ìmọ̀ àbọ̀wọ́ ìlú àbí ìlú kó o sílẹ̀ ìmọ̀ kó o sílẹ̀ ọlọ́ọ̀ àlọ́ náà. ẹni okay wọ́n bọ̀ lọ́dọ̀ pàtà bá ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún láti nínú dùhán sí ọkọ̀ títí òkè òkè ọ̀wá ọ̀gbọ́n láti bàbá ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún mo rò wọ́n lè wí kọ́ rárá bíkú yẹn lọ́wọ́ mo kúkúlẹ̀ wọ́n kọ́ rárá rẹ̀ lọ́wọ́ wọ́n lọ́ọ̀ naanị ìgbọ́ ẹ wá ìgbọ́ ẹ níbi ìsúdúrú fìláwà sẹ́yìn bá ń lo fìláwà lọ kó wá ní ìsúdúrú nǹkan òní ọ̀rọ̀ ìlú ẹ̀rọ ló tẹ̀lẹ̀ kí wọ́n ọ ní ọ̀sán ọ kí kí kò tó dúdú tó lè yàn lọ́wọ́ màmá ọmọ tuntun kò nígbà tí ìlú ọ̀hún bọ̀ kéèyàn ti lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀hún nígbà wọn kò ní ọmọ wa ìfẹ́ ti bèrè náà. Oke, ọba jẹ́ wọ́n yìí lọ, ìmọ̀mù wa kò sí, òun á lè ṣe ìlú ìpèmí, kò lẹ́kọ̀ọ́ kò sí lẹ́kọ̀ọ́. Torí bá a ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsọ̀rọ̀. إنما جعل الإمام ليستم به tá a ń jẹ́ dáhà gbàgbé nígbà tá a ń gbà ní àjẹmọ̀lú ìkìlọ̀ ha àwọn ìkìlọ̀ òbí ha oní àtìlá òkúta tó lọ sí ìṣà fẹ́ tọ́ba bọ́ afẹ́tọ́ ẹ̀jẹ̀ àti ẹ̀ lọ́nà owó ní ìwọ̀nsowó rẹ̀ fún owó rẹ̀ fún ẹ̀kọ́ gbígbẹ̀ rẹ̀ wọ́n lọ ká àdáfọ́ àrọ̀. Náà. Tí a bá wọlé lọ́dọ̀ ọlọ́ọ̀húnná, tí a bá mi. من فضلك اللهم إن أسألك من فضلك اقرأ فضلك اللهم كاتب كما تقول بالمشي ẹjọ́ pọ̀ o ìwọ ni ẹlòmíì ò ní kírun lẹ́yìn rẹ̀ à ìwọ lè ẹ máa ní kíní kílẹ̀ torí a máa fi máa kó fún ẹ̀ ẹ̀ ká lè ní wọ́n bá fẹ́ bọ̀ wá náà ká ẹ̀wọ́n pé bá kí ò

صلى الله عليه وسلم هذا صلى الله وسلم أبارك الله نبينا محمد على اله وسلم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آه أنا صعبان يعني ليه الله أكبر الله